إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا يا أيها الذين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 يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آه tí í ṣe ọjọ́ àdínde ojúbọ̀dé lẹ́ẹ̀kejì láyé àwa ṣe pé ìdí túmọ̀ sí náà nígbẹ́ ọlọ́ọ̀bà nìkọlá ó mú àwọn àkàwé kan wá fún wa àwọn àpèjúwe àwọn èèyàn kan àbí ẹ̀dá kan tó ṣe pé ọlọ́ọ̀bà nìkọlá ó ní wọn ó kú nílé ayé yìí nígbà wọn wá kú tán. nínú ẹ̀mẹ́ nínú àwọn tíra tó ṣáájú àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ọlọ́tún wá fi ṣe àfihàn rẹ̀ nínú Qur'an so lánàá ó náà ní asọ̀rọ̀ nípa alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó náà ní ìgbà tí ọlọ́run àdìgbọ́lá tọ́pa àwọn èèyàn nínú àwọn èèyàn Musa alayhi salatu wasalam àwọn tí a béèrè pé jẹ́ àti ẹ̀rí ọlọ́run nínú Suratul Baqarah àyà pẹ̀lú iná tó wá láti sánmà lẹ́yìn ọ̀rẹ́ lọ́nà tó wá jí wọn. nígbà tó lọ́wọ́ jí wọn lọ́wọ́ wá ṣàwókù òkun wa tó ti rí ọlọ́pàá àdìgbò láti yé wa pé nǹkan ìdí ọlọ́pàá lórí ọlọ́pàá bá wọn náà láti pa ẹ̀dá láti jí ẹ̀dá dìde. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa musa náà ní alẹ́ sàlámù sàlámù tí àwọn èèyàn kan wọ́n pa èèyàn kan nínú bàdé sọ̀rọ̀ yìí èèwọ̀ sì ni wọ́n láyìn káwá jẹ́ pé àrígbẹ̀sán kápá wọn ti wọ́n wá ti síra wọn ìgbélájà gbájá ní tàmọ̀dọ́ ní àwọn ìdílé báyìí ní àwọn ìdílé báyìí ní kálukú wọn ti síra wọn ọlọ́pàá àdìgbọ́lá wá sí ìtọ́sọ́nà fún mọ́sá ìgbé sọ fún wọn tó fún wọn pa màálù tẹ bá pa màálù náà nínú apá kan lára màálù kí wọ́n lọ fi na òkú yẹn nínú sàárè tí wọ́n ṣe sí tí a bá fi nà ká pẹ̀lú gbọ́dọ̀ yóò dìde nígbà wọn fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi nà á dán ọwọ́ á ọwọ́ á fẹ́ lọ́pàá lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wà kúkú rẹ̀ padà ọlọ́pàá àdìgbẹ́ lásán ilé ìfowópamọ́ sọ́ọ̀tún bá para láti àyà sixty seven títí dé seventy three ọlọ́ba àdìgbọ́lá sọ pé wà á dé kọ́ọ̀dà musa ní káwọ́mì ní iná ńlá àyà mọ́rùkún àǹtẹ̀dẹ́rẹ́ àbúgbà pàwà kọ́ọ̀dù àtẹ̀tẹ̀síkùnà mùsùlùmá kọ́ọ̀dà àrùn bìlá adákùnà mìíràn jáde ọlọ́mọdé àdínábì sọ̀rọ̀ àìsàn ọ̀rọ̀ ẹni tí nígbà tí musa sọ fáwọn èèyàn rẹ̀ gbé ọlọ́run pa yín lásẹ̀ ìgbẹ́kẹ̀ paabo màálù kan kọlu afẹ́tẹ́sùn náà oṣù wa a ńgbà tí a ní apáyàn tọ́ wa ní kálọ̀ paabo màálù tí lè kó òun wá ṣeré ńgbọ́dọ̀ tí wọ́n á jọra wọn òkú ojú méjì nù rárá wọn á fi abo màálù ṣe. قال أعوذ بالله أن أكون من الجاهلين Musa wá sọ pé mo wá sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run kọlọ́mọdé kí n wà nínú àwọn aláìmọ̀kan láéláé nígbà bá ní kẹ́ lọ bá màálù látọwọ́ ara mi ó mi pé fẹ́ẹ́ mọ̀ sọ. tọ́lọ́ bá sì ní kéèyàn ó ṣe gan kéèyàn ó ṣe bó bá ti lágbára ni láàrín pẹ̀lú ìkùnlá ọ̀nà sẹ́ni ìdá ọ̀sà. ọlọ́run àbẹ̀ mi kan lọ́rùn bàbá wọ́n wá jọra wọn lójú wọ́n wá wá wàhálà ẹgbẹ́ òkùnkùn tó wáyé pé tòótọ́ ni ìlú màálù wò ni ọkọ̀ àwọn tó wà láti tí wọn bá ti mú màálù kan tó bá rọrùn tí wọn bá ti bá. kọ́ọ̀lù ìrùlànà rọ̀bàkà yóò bá yìí lànà máa ní. wọ́n wá sọ pé báwa bẹ ọlọ́run bá rẹ olùtọ́jú rẹ yóò bá yìí lànà máa ní. kọ́sàlàyé ti ń sẹ́nu wa. yíyà wọn ń tẹ́sí wọn tí wọ́n béèrè fún látara àdáhùn tọ́lọ̀ bá àdéjọ láti dáhùn lẹ́ẹ̀sì máa kí wọ́n bá lóògbé ní kíní ṣe wọn. ìnà owó yẹ kúrò ìnà abakọ́ra tó ń lá fa ìgbóhùnwálá bíkẹ́ àwọn àánú bẹ ìnà dáadé fáfá àdúgbò máa tó máa wò ó. àsọjú orí ni béèrè pé kí ni ọjọ́ orí màálù tó gbòó àwọn jẹ́ ń sin ẹran jẹ́ ń sin àbò jẹ́ ń sin màálù ń gbogbo wọ́n ti máa ń mọ ní òkùnmọ̀ tó tó tóbi tó èdè àbí òkùnmọ̀ tó àti ọ̀rọ̀ làwọn bá sí. wọ́n ní kí ni yéé jẹ ìnáwó yẹ̀kúrò ìnáhà bàkọ̀rà tó ná bá rẹ̀. ó ní ọlọ́ọ̀bà nígbẹ́ lọ́sọ̀ yìí pé màálù kẹfà ọ̀rọ̀ bíi títí lọ́jọ́ lórí pọ̀ tó ti dáa kó kùdọ́kùdọ́ wọn là á bì kiri òun kò sì gbọ́dọ̀ jẹ́ pé ọjọ́ ọ̀dọ́ pọ̀ àwa nù bẹ́yìn dáadáa ní yọ wà ní wọ̀ntúnwọ̀nsí láàrin méjèèjì fàfà àlùmọ̀ àtùmọ̀ wò ntọ́nà ọmọ ayé láti ẹgbẹ́ ẹsẹ̀ ẹ lọ sí o àwọn ọmọ ayé israẹl ọ̀dọ́ owó aláàbò wọn fìdí náà kọ́ lóde ìlànà rọ bàbá yìí bá yìí ìlànà náà làwọn ọmọ wọn ní tó bá abẹ lọ́wọ́ bá rẹ olùtọ́jú rẹ lọ́wọ́ sọ fún irú àwọn ìwúni náà oríṣiríṣi àwọn lọ́wọ́ kọ́ ọ̀la ìnáwó yẹ̀wò. إنها بقرة فاتح لونها وإنها بقرة صفراء فاتح لونها تسر الناظرين ọlọ́run àlejò ọlá olùkó sọ fún ọ mo ń sàṣọ pé ọlọ́run bá ń sọ wípé màálù tẹ́ pa sọ̀kúrọ̀ àrùn ọgbọ́dọ̀ jẹ́ tó pupa fẹ́sífẹ́sí náà ní yẹ́lò fa irun ìlà òun lọ́ha ìyẹ́lò rẹ̀ lọ́jẹ̀ ló tẹ̀ yányá ni ó tí èsì pé yọ yọ àpò àdé ilé yóò sì fẹsẹ̀ yóò yóò di dáadáa ní sọ̀rọ̀ tàṣọ́rọ̀ náà bèbí tó ṣe pé ẹ ń bá ń gbò báyìí inú rẹ̀ ọmọ rẹ̀ tó nà lórí àwọ̀ rẹ̀ dá tó báyìí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn ò tún dúró lórí ẹ̀ wọ́n ní kọ́ ọ ní bíbélà ní arọ́ bàbá yìí báyìí ńlá náà máa dì إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون وجد موسى بابا بن وبعه إليه بنا كنت سنعي كسي ديفما هجاو إبيدام لابدنا إن البقرة شابه علينا أو ملوكا كسي دوا دوا دوا دوا دوا دوا دوا وإنا إن شاء الله لمهتدون tọ́ ọba ti lè béèrè tọ́ ní ẹbí eléyìí ọlọ́run tó aṣọ náà á mọ̀nà á lè mọ ìta bá fẹ́ mú kọ́ọ̀lá ìnà owó yẹ kó ìnà alákọ̀ọ́rọ̀ tó ń la àgbàdo nítorí ìlú ọ̀hún wàlá tẹ̀síkẹ́lẹ́ káàkó mùsàlámà tó ń la ṣe àtàkùn ha kọ́ọ̀lá ànàdìtàbẹ̀lẹ̀ àkùtì fàdábàá. kọ́lá musa bá sọ pé iná ayọ̀kúlù iná abákọ̀ọ̀tún ọlọ́ọ̀bá ní màálù kẹfà màálù kan tó ti gbé lágbàlú èsì tó ti gbé iṣẹ́ ti jó iṣẹ́ ti sọ̀rọ̀ ẹni ẹgbẹ́rẹ́ tó ti sẹ́bẹ̀ẹ́ nínú akúrò oko tí ó bá ẹ ti dọ̀tí tó ti rẹ̀ ní ọ̀pọ̀lẹ́mù tó fi ìrọ̀lá àárọ̀ tí ń bá wọn tí ń wí ilẹ̀ sókè tí bá wọn roko wà láti ẹsẹ̀ ara kò ní jẹ́ pé tí a ti tí a ti gbé omi sílẹ̀ yìí tó ti wo omi lẹ́yìn ẹtì bẹ́ẹ̀ bọ́ ní kọ́lá àbí inú oko inú ọba yẹn ló ètò jẹ́ pé ẹ̀dá rẹ̀ pé tọ́ka mú musa ní àwọn tó ń awọ rẹ̀ ọgbọ́dọ̀ kílíà kẹ́yìn náà mọ̀ pé sọ̀rọ̀ àwọn ni láàṣì àlàfi ha ọgbọ́dọ̀ jẹ́ káàkiri ní o ọgbọ́dọ̀ jẹ́ pé àwọn míì tó kún àwọn ọ̀rẹ́ o kọ̀ọ̀lù ánẹ̀ níta àbẹ̀lẹ̀ hapi wọ́n bá sọ wàhálà wọn dáàbò. nígbà wọn rí tán wọn ní àlàáhànà ti níta àbẹ̀lẹ̀ hapi adẹ́kùn òdodo tó fojú hàn náà ló mú wáyé. tọ́ba ṣe pé àlàáhànà dá àbẹ̀lẹ̀ hapi lásán ìlàtú adẹ́kùn kèké làwọn ní bá wọn sá sọ̀rọ̀. torí gbogbo etí ti mú wá tẹ́lẹ̀ adẹ́kùn kèké sáà mi. ṣùgbọ́n tọ́ba lórí bí àlẹ́ hapi lè bá yé èsì ni lọ́sẹ̀ mú òdodo èyí tó fojú hàn lọ́sẹ̀ mú wa inú ìdè lágbáwá ọmọ amínà ní mànyẹ̀wò ti àwọn ìnáàtì rọ̀tẹ́lì pẹ̀lú sọ̀hárò gbogbo wà fi náàtì yẹ̀tẹ́lì àti náàtì àti mànyẹ̀wò tí ìyẹn bá ti gbọ́ yé nú ọ̀rọ̀ ọ̀lẹ́tọ̀ kí ìyọ̀ parí kéèyàn fi náàtì lẹ̀ kọ́pa mànyẹ̀wò tù rẹ̀ àbí kọ́pa mànyẹ̀wò tù anabi ọlọ́ọ̀bá sọ̀kọ̀ ọmọ lórí pé iná owó àmàlú gbèrè kò sọ̀ ọ̀rẹ́. yẹn pé iná owó tó àmàlé ẹni tí ṣiṣẹ́ tí ọ̀dà ni ìlọ́rọ̀ rẹ jẹ́ ìdọ́fà yẹn ó ti pa ẹ̀ gbogbo àti mọ̀ ọmọ rẹ̀ níṣẹ́. gbogbo tí ẹ sì ọlọ́sọ̀ ń dáwọ́ àmì ìmọ̀lẹ́sà àbẹ̀rẹ̀ àti wàkọ̀ bẹ̀rẹ̀ kìí fi sẹ́ẹ̀dì ọlọ́ọ̀bá sọ mẹ́rin sáàbẹ̀ bá ti ìtumọ̀ ẹ̀dá ni àní mẹ́rin gbòòrò á sáàbẹ̀ bá ti máa ṣe àwọn ẹ̀wù rẹ tí ọba lè dẹ́dẹ́dẹ́ tí ò ní sẹ́kù nẹ́kọ́lá tí irun ò ní sí nítorí ojú oorun tí wọ́n dà padà. so gbòòrò á yẹ ọlọ́run bá wọ̀ síbẹ̀ so ọba rẹ nígbà yẹn tá a bá ti ní sáàbẹ̀ gá ti èyí ó ti gbọ́ yé inú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà níbi àwọn níbi àwọn وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا níwájú wọn bí ẹ ṣe ń lọ yìí káàánú wàrà àwọn ọmọ ìlú àti ní wàrà wà máa dé àti wọn níwájú abẹ́ẹ̀kọ́ ni wà káàánú wàrà àwọn ọmọ ìlú níwájú wọn ti ń lọ yìí ọba kan bẹ wájú wọn ká yá olùkùn làṣẹ fi iná ti ń ga sùn rárá kúlà sẹ́fìlínà tí ń sọ́ọ́lì àti sẹ́fìlínà tí mílẹ̀ lè fi lùkù ìdá sọ́ọ́lì. gbogbo ọkọ̀ ojú omi náà ti lára àti àjọ ọ̀rá lè dùn nígbà ilé wọn gbà làwọn á fi fi àléébù sí àwọn ọkọ̀ ojú omi ní tọ́ba ti ń gbé ọ̀rá ilé ìtura lè gbé wọn gbé lọ. torí bá gbogbo sẹ́fìlínà ní gbà ní ọ̀sáfàní bí dídá ti ń dá ìgbẹ́ rẹ̀ ọ̀sáfàní ní kúkì àwọn ìnà àti ìrọ̀pẹ́lú يجوز عرضه وفي النعتية إنه يبقى ولنا لو لا أمد مي إيواجي صلى nípa ọmọ dáadáa ìṣúná náà ó ti bá ìròyìn rẹ ní ẹrù ìgbà sí bàrẹ ìyá obìnrin ọlọ́gà kì í sọ́kọ́ ló ní láti gbà gbé kí í sọ́kọ́ ló ní ó ti máa sí bàrẹ ní kì í sọ́kọ́ gidi ló ní ó ti bẹ̀rẹ̀. tẹ̀lé wọ́n ta nínú ìbẹ̀rẹ̀ gbogbo ṣẹlẹ̀ pátá ìtọ́sẹ̀lẹ̀ náà ni pé láwọn ilé tí ń gbà tí wọ́n pa ẹ̀mí kan fádà tó fi ha ẹ wá ń tì síra yín kọ̀bílà báyìí lọ́pàá kọ̀bílà báyìí ẹni báyìí ẹni báyìí lọ́ wọ́n lọ́ ìdá ẹ̀fí máa ma ọlọ́sìn lọ́nà ọ̀rọ̀ wá lọ́nà àrà lọ́nà tẹ́ẹ̀fì mẹ́jọ náà قلنا اضربوه ببعدها ewúni ẹfẹ ewúni ẹfẹ fi dùn náà bíbá ìdílé ìbára ọlọ́sìn ni wọ́n yẹ kọ́tà lóko náà sá ẹ̀ka ẹ̀mí kan àwọn bóyá wọn ni àbábólé ṣùgbọ́n pàtó sọ pé ọkùnrin náà béèrè gbòòrò sọ pé ìdílé gbòòrò a àdẹ́gbẹ́ àbọ̀lẹ̀ ní ti ọba ọkùnrin náà béèrè gbòòrò bíbá ìhá ọlọ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون bọ́lá ọba àlejò láti máa ń di òkú náà níyàwó tó ó sì fi ohun àmì rẹ̀ níbi náà ní kẹ́ẹ̀dùn àti làákẹ́ ayé àtúndì ọkùnrin ní amájáde lọ́rọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ náà ní ìtúbi sàmì rẹ̀ a sì máa ń dé ayé àkùnrin àbí ọ̀rọ̀ ọlọ́ọ̀tàn àdébí ọlọ́ọ̀ká fún un bọ́pá sí rìn láti máa bí kìí ṣe gbogbo àyè ló ti máa tún sọ̀rọ̀ náà kìí ṣe gbogbo àyè ló ti máa tún sáfì so bí ìyá kò bá ṣe lọ ló fi máa gbèbí mọ̀lẹ́ ayé àti ìtutù láàárín oníkómọ àbí jẹ́ka fún ara ọ̀ ọ̀rọ̀ ìní ọlọ́run tí wọ́n kà fún yín lọ́lọ́run ṣe ní àyà tòtẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ náà àmì ibi ọlọ́run náà lọ́lọ́ bá ti kú lọ. ẹ̀ eléyìí ni tọ́lọ́ bá pè fún wa ní àyè láti sọ yìí pé practical experience bí òun ọlọ́run àlejòọlá òun ti kópa òun bá àwọn èèyàn kan nínú wọn náà ni òun ti jí àwọn èèyàn kan nínú wọn náà ni ẹni tó kú ti wọ̀ ọ̀mọ ẹ̀ńtọ́ba ọlọ́run wa tó kú tó wú tọ́ba wọn lọ tó lè fún wọn lẹ̀ fún mi ìwé ìjọ wọn ìjọ láì bìyà wọn ànábì ọlọ́pẹ láàrin wọn ọlọ́run wa tó kẹ́ lọ́pàá wọn látara àwọn ẹlú ẹ̀fí apá kan rẹ̀ náà yóò sì dìde láìsẹ̀ ìpínlẹ̀ láìsẹ̀ pa àwọn ọjọ́ náà lè dìde ṣùgbọ́n náà ní sínú lórí rẹ̀ gbogbo wàhálà tí wọ́n bá ọ̀rọ̀ lè bá àwọn ta ni olódodo tó gbà wọ́n lọ́wọ́ ta olódodo tó gbà wọ́n lọ́wọ́ tó ti ní ẹsẹ̀ ìlú kan náà ó tó ń bẹ ẹnu wọn náà tó ti káàdì ìtọ́lọ́ ṣùgbọ́n àlèkìyàmọ̀ ìyá nípa mẹ́rin aláta àǹkà ìdílé tí wọ́n yá yá àti àǹkà ìyá ẹni tí ọba sẹ́ni tí ó ti wà àjẹ́ náà yóò rí nǹkan jù yóò rẹ̀ rìn lọ ẹjú oṣù wọn náà kò ní pé òun náà rí yóò rí nǹkan náà tó lórí mu ó lè jẹ́rìí ti làákàyè ó lè jẹ́rìí ààbọ̀ nítorí ọjẹ́ yóò sáré nǹkan jù mú tó lé wọn náà tí ọ̀gá ìgbà tó jẹ́ tó bọ̀rọ̀ jẹ́ òdodo lòún ṣe o irọ́ sì ní ti ṣe ìfọ̀lọ́ àdìgbọ́lọ́dọ̀ ọlọ́dọ̀ ọ̀tọ̀ àṣọ náà àdìgbọ́lọ́dọ̀ ọ̀tọ̀ àṣọ náà اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا إنه لا يتل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم ارفعنا بما علمتنا وعلمنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا